àwọn náà bá ní ẹnu wọn òun ni gbólóhùn yí pé ìmọ̀ ló ní àdínì ọgbọ́n orí ògbé ìmọ̀ làdínì ọgbọ́n ògbé gbólóhùn yìí gbólóhùn tó lórí pa nínú Qur'an nínú sunna àti nínú ọ̀rọ̀ àwọn sàbí ìṣẹ́lá masalasala pàápàá jùlọ ọ̀rọ̀ kan wà tí a fi ti sọ́dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu khalifa ẹlẹ́ẹ̀kẹrin tó tún wá ń jẹ́ àna fánàbí sallallahu alayhi wa sallam ó jẹ́ mọ́ ẹ̀gbọ́n àbọ̀mọ́ ọgbọ́mọ́ àbúrò bàbá ànábì ó tún wá jáàna fánàbí sallallahu alayhi wa sallam wọ́n ló máa ń sọ pé gẹ́ẹ̀bì máa màbù dáwò ṣe gbá wá wọ́n ló máa ń sọ pé laukane dínú bí ra'ayi ni ìyẹn ni pé àṣẹ ṣe àti má ṣe tó wá nú ẹ̀sìn tó wá pé làákà ìláàfin mú wá ni kò bá jẹ́ wípé ìsàlẹ̀ húfì láàmà fi omi pa bèlé tó wá fi jẹ́ pé tó orí ẹ̀ ni a ń fi omi pa kí nǹkan ẹ̀ bá lè yí dáadáa ní táǹpẹ̀ ní húfì yìí bí ìbọ̀sẹ̀ socks táwọn lárúbá máa ń wọ̀ ni ṣùgbọ́n kí wọ́n ṣe socks tí wọ́n fi aṣọ ṣe bó ṣe kọ́mọ̀ ní òde òní so bó ṣe pé tó ìdájọ́ yìí tí wọ́n fàṣọ ṣe ìdájọ́ kan náà ní apá kan wà fún àfún ìtọ́ fàṣọ ṣe yẹn so kófù tí alimina bí tọ́lì tó ń sọ nínú ọ̀rọ̀ yìí àwọn lábá máa ń fi rìn bí ìgbà tí yẹn bá wọ bàtà náà ni islam wá fáwọn èèyàn tó bá wọ sọ́ọ̀sì báyìí ó fún wọn ní dẹ́kun so ó ṣe apply sáwà náà tó gbé àwọn tó ń ṣe office work tí wọ́n ní láti wọ socks tàbí ẹni tó jẹ́ sójà tó ní láti wọ socks àbúlódì láti wọ boot islam fáwọn nígbà láàyè ipé tí wọ́n bá ti lálùwàlá kí wọ́n tó wọ kófì yìí tálùwàlá wọn bá já tí wọ́n fẹ́ ṣàlùwàlá mi torí pé islam fẹ́ ní wọ́n lára ó ní pé kò ní ìdí kí wọ́n bọ́ kófì yẹn mọ́ wọ́n á kàn fomi sọ́wọ́ nígbà tó wá ṣàlùwàlá tó débi etí tó kú kí wọ́n bọ́ ìbọ̀sẹ̀ wọn kí wọ́n fọ ẹsẹ̀ islam ní rárá kò ní ìdí kí wọ́n fi omi sọ́wọ́ kọ́kọ̀ fi pa orí kófì so òun wọ́n sọ pé tó bá gbé làákàyè la fẹ́ gbé sí ni ṣe bí à ń tẹ kófì yìí mọ́lẹ̀ ni tó bá ń sìn ìlàákàyè la fi ń bọ yé ni ìsàlẹ̀ tá ń tẹ̀ mọ́lẹ̀ rí ẹ̀ka ṣe kí ni ó lè fi omi pa ṣùgbọ́n tí ṣẹ̀rí apá ṣẹ̀ nìkan ṣe kí ni pé orí ẹ̀ nìkan nìkan fi omi pa ló fi jẹ́ pé tó ìntẹ́sìn mú wá kò sí ní tó tako làákàyè ń bẹ́ẹ̀ ẹ̀sìn òjíṣẹ́ lámọ̀ sallam lára ń táwọn àfáà máa ń sọ lásọ̀tún sọ ní pé ẹ̀sìn tánà bí mú wá o kò sí nǹkan kan tó takò làákàí mẹ́ ẹ̀sìn a máa mú tó gajù làákàí lọ a máa mú wá ṣùgbọ́n kò ní mú tí làákàí takò wá wá ní pé ẹ̀sìn tí ó mú wá ní tó gajù pẹ̀ tẹ́ẹ̀sì ọpọlọ tó gajù lọ ní òmú ṣùgbọ́n kí láàká ìwá lè pe ń tẹ́sì mú wá ní rọ́ eléyìí kò sínú ẹ̀sìn muhammad sallallahu alaihi wasallam gẹ́bẹ̀ẹ́ náà in táwọn bàbá gbà lérò pẹ̀lú pé tó ìmọ̀lólàdínì yìí in tí quran fi rin lẹ́ni in tó sínú òṣìṣẹ́lá musasalam fi rin lẹ́ni in tá ń pè nímọ̀ òun ni nàkéèdò jàl òun ni ìdàkejì àìmọ̀kan torí gbígbà míì in tí ó jà gbọ́ nǹkan yé ni ká mú òdì nǹkan yẹn wá ẹni tó bá ti mọ ìmọ́lẹ̀ nísìnyí òkùn kó tètè yé kíni yóò tètè yé kọlọmbà àlekẹ́lá kó má sọ wá sí òkùnkùn ayé níta ń pè ní mọ́ na kéèdò jà òun ìdàkejì àìmọ̀kan àìmọ̀kan yìí àwọn àfáà tó wá pín sí méjì pé a máa ń ní jahlun basit àìmọ̀kan tó gbé tó kí ni ìyàtọ̀ láàrin méjèèjì káàbèrè lọ́wọ́ èèyàn kan ní sí pé ìgbà oòrùn ànábì kú ná sọ́lọ́lá àlùsà kó a sọ wọn pé tó èmi ò mọ́ o ṣẹ́rẹ́ tó lóun ò mọ̀ yìí àìmọ̀kan tí àìmọ̀kan ló yẹ pẹ́rẹ́ ni torí pé bí ò ti mọ̀ yìí á sọ fún pé tó ọdún báyìí lànà kú ṣùgbọ́n ta bèrè lọ́wọ́ yìí pé tó ọdún lànà bí kú torí pé 21 years lẹ́yìn ìjìrá ni hada jahilun láyà àlàmù wàlàyà àlàmù annahu láyà àlàmù wàlàyà wọ̀lá yẹ́dìrí àna wọ̀lá yẹ́dìrí irú aláìmọ̀kan báyìí kó mọ̀ kó sì mọ̀ bóhùn mọ̀ so ìyá máa nira díẹ̀ láti mú kúrò tó gbígbà tẹ́ gbígbà ti kọ́lé sórí foundation ni tó ẹgbẹ́ tó mistake wá wà tí yóò ní láti dá lóyìn ẹ̀wó kó tó kọ́lé tuntun sí orí ẹ̀ nínú èdè òun ni ìtànpè nímọ̀ òun ni nàkédú jẹ́lì òun ni ìdúrọ́kù ṣe àwọn arínú kọ̀rán àti súnnà tọ́lọ̀ọ̀bá lékiọlá tó ń bábára mọ̀ tọ́lọ̀ọ̀bá lékiọlá tó ń gbọ́lá fún mọ̀ sí ma sí ní lọ́rọ̀ tí wọ́n tó pọ̀ ní anímọ̀ ẹ̀rọ engineering anímọ̀ lera medicine àti bẹ́ẹ̀ lọ ìmọ̀ owó lọ́lọ́ọ̀bá lékiọlá ń bábára nínú kọ̀rán àti súnnà al'ilmu الذي بجله الله وفضله في القرآن والسنة هو العلم الشرعي ìmọ̀tọ́lọ́wọ́ bá àlékí alábàbàrà nínú quran nínú sunna islam masallasalam òun ní ìmọ̀ ẹ̀sìn ilmu bima anzalahu allahu ila rabihi sallasalam min albayyinati wal huda ìmọ̀tọ́lọ́wọ́ bá àlékí ọlá sọ̀kalẹ̀ fújíṣẹ́ anzalahu allahu ala rasulihi tó sọ̀kalẹ̀ fújíṣẹ́ nínú àwọn àlàyé àti àwọn ọ̀nà ọmọ ìmọ̀tọ́lọ́wọ́ bá àlékí ọlá tó fún ní ọlá nínú quran àti sunna yìí

gẹ́gẹ́ náà òṣìṣẹ́lá mọ́sánsáàm ó ní mẹ́rin yóò rídí láhùbí khairan ìfàkéhù fìdí gbogbo ẹni tọ́lọ́ ọba àlékẹ́ ọlábàárán dáadáa kan yóò fún ní àgbóyé ẹ̀sìn yóò fún ní ìmọ̀ ẹ̀sìn òṣìṣẹ́lá mọ́sánsáàm gẹ́bí tẹ̀mídì wàbùdáwùd wàhẹ́rùhùn mabáṣibáwá wọ́n bí iná àmbíyá lam yuwarrithu dinaran wala dirhama ẹ̀rọ àwọn òjíṣẹ́ ọlọ́run fi property kan kalẹ̀ téèyàn ó jogún dinar àti dirham ó dàbí náírà nkọ́bọ̀ ti tiwa nísìn dinar yẹn òní gold coin dirham òní fàdákà so dinar wúrà dirham fàdákà so bóyá bá lọ́ṣẹ́ náírà nkọ́bọ̀ tí wọ́n ń ná láyé òjíṣẹ́ ńlá ni sallallahu alayhi wa sallam ó wọ́n sọ fáwọn ìgbésẹ̀ láwọn onírẹ̀ ọlọ́run tí wọ́n bá fi kalẹ̀ àwọn èèyàn kí ń jogún wọn kódà àwọn ọmọ òkín jogún wọn ṣùgbọ́n nǹkan tí wọ́n máa ń fi ilẹ̀ tẹ́gbẹ́ kò sẹ́ni tí ó lè jogún ẹ̀ òun ni ìmọ̀ man akhada bí i kan akhada bí hafzin wa afir gbogbo ẹni tó bá ti rí mọ̀ èyí tó bá ti rí lé mú bá eléyìí ó ti ṣoríire kọlọ̀mbà ìkẹ́ ọlákọ̀wà fún àwọn tí ó ṣoríire lára táwọn afọ àmà ń tọ́ka sí ìpọ́lọ̀mbà ìkẹ́ ọlá ó bàbàrà àbọ̀ tó ẹgbẹ́ tó ó lè má jẹ́ directly kọ́ọ̀rọ̀ kàrán tó pẹ́lọ̀mbà ìkẹ́ sọ́nù kọ̀ọ̀rán ní pé wà lákọ́dẹ̀ kàrọ́mnà bá ní adam وحملناهم في البر والبر وفضلناه على كثير ما خلقنا تفضيلا aya yìí sọ fún wa pé a ti pọ́n ọmọ ànábí ànámọ̀ lé kódà a fún lọ́lájọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tàà ṣe kí ni tàà dá lọ àpọ́nlé tó lọ́wọ́ bá àlékẹ́lá fún wọn aya yìí kìí ṣe tágbára kìí sì ṣe bí láti tóbi tó in tọ́lọ́wọ́ bá àlékẹ́lá fi bàbá ara wa tó fi gbé wa ga kò jù kí ni kò jùmọ̀ yìí náà lọ lọ́lọ́mbà ní kí aláfi sọ fáwọn màláíkà wa ìkúnnẹ̀lì màláíkà tí jùdú lè adam gẹ́gẹ́ bẹ́ẹ̀ lápá màláíkà aláṣẹ kí wọ́n ṣe kíni kí wọ́n forí balẹ̀ fún adam kí ni tí adam ní táwọn màláíkà yóò ní tọ́lọ́mbà lé kí ọláfi pa wọ́n láṣẹ kí wọ́n forí balẹ̀ fún adam gbogbo àwọn ókọ tàbí táníkà màláìka sọ fún wa yìí akọ adam ní gbogbo ẹ̀ tún ma àrọ́dà ha alal màláìka àwọn sọ màláìka pé tó àwọn nǹkan yìí àmì òní bí asmá ìhà òláhì nǹkan sọ̀dìkì àwọn ṣe test láàrin adam àtàwọn màláìka àwọn màláìka bá fọ́lọ̀ bá àlíkẹ́ lẹ́sì wọ́n ni ìrẹ́lọ́wọ́ bá àlíkẹ́ ọlá kọlu subhanaka la ilmalana illa ma allamtana a nímọ̀ kankan àfi tó ń bá fi mọ̀ wá gbogbo àwọn àyà yìí tó ń sọ̀rọ̀ ń pa mímọ̀ yìí ìmọ̀ lábala ń tọ́lọ́wọ́n bá lékẹ́ lápàṣẹ ọlọ́wọ́n bá lékẹ́ ọlá fi fọ́mọ̀ ànábì adam ló ìfún ọlọ́lá afọ́tù máa ń ṣàlàyé wọ́n ní pé kẹ́bà àlèmọ́ bọ́lọ́wọ́n bá lékẹ́ láti bóyé bàbára mímọ̀ tó ọlọ́wọ́n bá lékẹ́ ọlá ìdájọ́ sẹ̀ríà ní pé gbogbo ẹran tẹ́ran bá pa àláǹfààní láti jẹ ẹran yìí ọlọ́run bá gẹ́wọ́n sọ ní sọ́lọ́tù ma'ida ó ní yẹsà alúnẹ̀kà mẹ́dẹ̀ òhìlẹ̀ lẹ́hùn àwọn èèyàn bèèrè lẹ́wọ́ rẹ̀ muhammad kí ló jẹ́tọ̀ fún wọn kúl sọ fún wọn òhìlẹ̀ tọ̀ yìí gbogbo tó bá ti dá ohun lẹ̀tọ́ fún yín wà má alamtum milal jawarihi mukallibina tu alimuhunna mimma alamakumullah fàkúrú mímọ àmsàkìnà àríkún wọ́pùrù sọ̀lá àríyìn ó ní lára tó jẹ́tọ̀ fún yí òun làwọn ẹranko tẹ́ kọ́ bí wọ́n ti ṣọdẹ ajá tàbí ẹyẹ so àwọn ajá yí tẹ́ bá kọ́ tí ajá tó bá tẹnubọnú gbá wa ẹmìrì láfọ́ afọ́lẹ̀ òlàhún nẹ́bí tọ̀rọ̀b aláwọ̀kọ́ ẹ̀ afọ́ pẹ̀lú kíni pẹ̀lú yẹpẹ̀ ṣùgbọ́n ajá tá a bá kọ́ tá a bá sọ pé tó mẹ́rin ìwá tó sì rí mú wa ewu ajá yìí ọlọ́run bá àdíkà ní pé ẹ̀tọ́ ní káàdó oúnjẹ tó bá fẹ́ nú èyí tó bá pa fún wa àwọn bá ẹ̀rí ọlọ́run bá àdíkà ọlá ó bàbàrà ajá tó nímọ̀ ó sì gbé sókè ó yẹ pẹ̀lú ajá ètò ìṣe kíni èyí tí ò nímọ̀ èyí bíṣẹ́rí ọlọ́run bá ọlá bó ṣe bàbàrà ìmọ̀ tó òun ní tàbá sọ pé ìmọ̀ bàbàrà ẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ torí ń bàbàrà ó lè jọ́nà yàn ó sì lè má jẹ́ bẹ́ẹ̀ àwọn afáàní pé ìmọ̀ yìí ta sọ pé mọ́ ẹ̀sìn ní ó kú sọ́nà méjì àkọ́kọ́ náà ní ilmulhal ilmulhal ni pé mo fẹ́ dáwọ́ ní nǹkan báyìí in tí mo fẹ́ dáwọ́ lé yìí ọ̀ràn yàn ni pé kí n mọ́ tọ́lọ̀ ọba àlíkẹ́ lásán pàǹkan yìí eléyìí ìdájọ́ ni pé fọ́dún alẹ́lẹ́ àyà ọ̀ràn yójúlówó ni gbogbo èèyàn ló ẹkó mọ́ nísìn ọmọ pé ọmọ ọdún méje òjíṣẹ́ lọ́mọ sọ̀sọ́lá ní pé múrú àwòlẹ́yàjàkún wa ọ̀bùnà àkún bí sọ́lá tí ọ̀bùnà òsàrẹ̀ ẹ máa pa ọmọ yẹn láṣẹ kí wọ́n máa kírun tí bá ti pé ọmọdún mélòó ọmọdún méjì ọmọdún méje yìí ọ̀pọ̀lọpọ̀ mò ní ti bàlágà ṣùgbọ́n àmọ́ pa kí kírun àléhà wọn àwàṣẹ tó ọmọdún mẹ́wàá ṣẹ̀rí torí pé kí ni tí wọ́n bá ti bàlágà ọ̀ràn yàn ní kí wọ́n kírun yóò jẹ́ lórí wọn so ọmọ tó bàlágà nísìnyí ó dọ̀ràn yàn kó mọ gbogbo tó ní í ṣe pẹ̀lú òun yóò kọ́ kí la má jẹ́ mu bá la ti ń ṣàlùwàlá báwo la ti ń kí ni tó bà ń jẹ́ kí ni tó tún un ṣe kí ni tó kí ni tó fún tó lé tí ó jẹ́ kí yẹn ládá lórí irun àwọn nǹkan yìí lódì ìwọ̀n ọ̀gbà tí nǹkan yẹn bá ti jọ̀ràn yàn lórí èèyàn àbí tí yẹn fẹ́ dáwọ́lé nǹkan yẹn ọ̀ràn yàn ní kí yẹn mọ nǹkan yẹn eléyìí àwọn afáàní pé ilmul hal fardun alẹ́láàyàn gbogbo ojúlówó ọ̀ràn yàn fún gbogbo èèyàn ní láti mọ àwọn nǹkan yẹn àwọn nímọ̀ tó gbé àwọn èèyàn tí ó jókòó tí wọ́n tójú bọ gbogbo mọ̀ pátápátá kìí ṣe gbọ́nfẹ́ kí o nìkan afẹ́ṣe kátàkárà afẹ́ṣe nǹkan báyìí afẹ́ṣe nǹkan báyìí táwọn èèyàn ó lè mọ bèèrè lọ́wọ́ pé ẹjọ́ àfáà kí nìdájọ́ lè fáwọn eléyìí ìmúra àwọn èèyàn báyìí jáde láwùjọ fárúdún alẹ́lẹ́kìfàyà ọ̀ràn yàn fún gbogbo àdúgbò kankan òun ni agbọ̀rọ̀ lẹ́ni tí ó tá mọ dáwọ́rọ̀ ẹ̀sìn padà sí lọ́dọ̀ igbótó ẹjọ́ nǹkan báyìí kí ni ìdájọ́ ẹ̀ ẹni tó fẹ́ fẹ́yàwó ọ̀ràn àyàn ni kó mọ̀ kí làwọn òfin tó ní ṣe pẹ̀lú ìyàwó fífẹ́ ẹni tó fẹ́ kọ́ ìyàwó ọ̀ràn àyàn ni kó mọ̀ pé báwo la ti ń kọ́ ìyàwó nínú islam bẹ́yìn ò bá wá mọ̀ nǹkan yìí tó bá dáwọ́lé yóò lẹ́ṣẹ̀ níwájú ọlọ́run bá àlékiọlá kéèyàn wá nímọ̀ nǹkan yìí kì í ṣọ̀ràn yàn kéèyàn náà lè kà fún rẹ̀ nínú nínú quran àbí kó kà fún rẹ̀ nínú súnà kò bá jẹ́ pé tí wọ́n kakalẹ̀ ní wọ́n kọkalẹ̀ nínú koran àti súnà yìí kò bá jẹ́ pé tó wọ́n translate ẹ̀ torí pé gbogbo nǹkan pátá òun ló ní bíyàn ti ń ṣe bíyàn bá dáwọ́ léṣẹ́ kápẹ́ntà nísìn yóò kọ́ṣẹ́ abẹ́ẹ̀kọ́ ni yóò tún gba freedom pé tó ẹni yóò ti mọṣẹ́ báyìí so bí ẹ̀ wọ́n fẹ́ ṣe dókítọ̀ nísìn yóò lọ skul yóò lọ ọdún méje tó bá tó parí ọdún méje tán ní skul yóò tún wà lọ lábẹ́ àwọn kan tí ó so tó bá translate nǹkan ẹ gan sí yorùbá sí english èyàn tí láǹfààní tí ò bá jókòó kọ́ nǹkan yìí kóun náà máa sọ pé tó nǹkan yìí bó ti rí bó ti rí lè lápẹẹrẹ tó súnmọ́ aya quran ní pé wàmàlám yahkun bima anzalallahu fa'ula ikahumul kafiro ayasuratul ma'ida 40 uh, 40 five seven six àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tí ó bá ti fi tọ́lọ́wọ́ bá àlékè ọlá tí ó bá ti fi dájọ́ fáwọlá ikẹ́ homolí káfíràn pé gbogbo ẹni tí ó bá ti fi tọ́lọ́wọ́ bá àlékè sọ̀kalẹ̀ dájọ́ ẹni yìí ó ti ya kẹfẹ́rí so ọ̀pọ̀lọpọ̀ àwọn tá máa ń gbọ́ láwùjọ táwọn èèyàn wa di bọ́ǹbù mára tó wà lọ búrú àwọn èèyàn àwọn èèyàn kan sáà kí ló ṣẹlẹ̀ pé àwọn ìjọba yẹn àwọn fẹ́ pa wọn ni àwọn áyà tí wọ́n ṣì gbọ́ lélẹ̀ àwọn gbọ́ yé pé gbogbo ẹni tí ò bá ti fi tọ́lọ́wọ́ bá àlékè ọlá ẹni ti kúnnù islam ni so ó kóònù islam báyìí nísìn àwọn kan gbé tó bẹ́ kóònù islam ẹ̀ nísìn ẹ̀ka pa wọ́n ni wọ́n lè lọ blú wọn ara wọn àṣìgbọ́tà sọ yẹn fọ́pẹ̀rẹ̀ nísìn tó gbé translation quran ọlọ́run bá rẹ̀ gbé asárìkò wọ sárìkò tó fákùtọ̀ ooh idea ó lè lọ́kùnrin àti lóbìnrin ẹja gé ọwọ́ wọn kí àwọn ẹgbẹ́ tó ń yìí ọmọ ó kàánú kò rábí pé kàánú ó kà ṣùgbọ́n kò gbọ́n tọ́lọ̀ ọba àdíkílá ń sọ yé nínú bẹ̀yẹn nípìnlẹ̀ kò tí ẹ̀ sólè láàrin bàbá sọmọ so tí mo gbà lérò pẹ̀lú yẹn ò ní kí o kọ́lọ̀ ṣàánú wa ní mo gbà lérò pẹ̀lú ẹni pé bí ọba wá sí ọmọ yìí ó ti fẹ́ pa mí ó jí owó mi one million lójí gbogbo tí mo ń gbé sáyé mi lójí ẹ bá ń gé ọwọ́ ẹ̀ asọ̀gbẹ́ ààrẹ má bínú láàrin bàbá sọmọnú ṣẹ̀rí n ń gé ọwọ́ wọn gẹ́bẹ̀ náà láàrin ọmọ sí bàbá so bàbá ló mú ọmọ ni ọmọ ló mú bàbá ni kódà láàrin ìyàwó sí ọkọ mi ní kóbìnrin jẹ́ owó ọkọ <laughs> so téèyàn bá bínú tó lọ tó mọ́ ẹ so agbóhùn ẹ̀pà lọ́wọ́ obìnrin yẹn o pẹ̀tò ọkọ̀ òfin ẹni nǹkan yẹn dá padà fún ṣùgbọ́n kò sí ní tá à ń pè ní olè àfẹ́dẹ̀ká kò sí láàrin àwọn ọ̀run tá a kà yìí lẹ́yìn yẹn ni ó gbọ́dọ̀ wọ lẹ́wù kan àtàwọn májèmú ẹ̀bẹ̀ lọ tó ẹ̀ka ti sọ̀rọ̀ ń pẹ̀ ní ibi ìbàyẹ̀rí so ìlọsídẹ̀ kò ara ti súnà káwá pẹ̀tò kí ni tí wọ́n ń sọ èmi náà lè kà fúnra mi lára àwọn aburú tó máa ń dálẹ̀ òun ni eléyìí kọ́nà ọba àlùkẹ́sà ni wa èèyàn wá lórí ìwọ̀n ìgbà tí ẹ̀wọ̀n pẹ̀tò mi ò kó ṣe pé mo kẹ́kọ̀ọ́ ọlọ́run bá lékẹ́ ọlá fún àánà solution ó ní fásàlú àhìlẹ̀díkìr inkuntum pé ẹ̀yìn àwọn tàà bá mọ́ o in tàà ṣe ni pé tó àlìdá kùrán kà fúnra wa àlìdá súnná kà fúnra wa in tàà mọ̀ ṣe ni pé àwọn tàà bá fi ọkàn tán so ó wá kù sọ́wọ́ wa náà so àwọn tí a fi gbọ́mọ̀ yìí nísìn oríṣiríṣi náà ni àwọn èèyàn nísìn so a ti rí àwọn èèyàn tó sọ pé ọlọ́run bá lékè ládárúkọ fáṣọlá nù koran so wọ́n lọ ìgbà yẹn fáṣọlá ní gọ́vnà wọ́n wà wà lóde so afáyà wa ni pé kódà orúkọ yín gọ́vnà wọ́n dárúkọ ẹnu koran so ní bàzákà rọ́sùmọ̀rọ́ bìí fàṣọlá onífàṣọlá nù <laughs> irú àwọn eléyìí ó lè pa àwọn èèyàn lẹ́rìn lóde òṣùgbọ́n èèyàn ò kí ń fi ọ̀rọ̀ ìgbésí ayé èèyàn sọ̀wọ́rọ̀ àwọn èèyàn báyìí ẹn tó bá sọ̀rọ̀ náà bá adékẹ́lá tó sọ́ di yẹ̀yẹ́ èèyàn kí n tí ó mú fàpẹ̀rẹ́ sí dókítà tó pèlè rawarawa á farabalẹ̀ bí ọsibítù wo ló gbádùn náà ká tó lọ ọbẹ̀ so tó wá ní ṣe pẹ̀lú ákìrọ̀ wa ibi tí yóò gùn wá sí aljanna àbíná à ní béèrè irú ọ̀rọ̀ ìsìn báyìí lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ilé ìgbà tó dé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wò pé ẹ̀kọ́ òyìnbó yìí àwọn ọmọ tá ń mú lọ ọ̀yìn ya kèfè ní tí wọ́n bá dé lẹ́yìn àkúní mọ́ àwọn ọmọ wa lọ gbogbo àwọn tí a bá mọ̀gbà tí ẹ̀kọ́ òyìnbó dé àwọn n tó clear ní pé tó àwọn òyìnbó tí wọ́n mú wá wọ́n fẹ́ rí sọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀sán di christian so for kò ń ṣe tó ń ṣe dispute lè rẹ̀ ń ṣe irọ́ kódà kò sí pé ẹ fẹ́ jẹ́ tó bá ti wọlé ó change orúkọ ẹ̀ àbí kí wọ́n náà so àwọn bàbá ìwà wípé ẹ̀ẹ́n kàkà kọ́ mọ́ ọmọ ìyá kẹfẹ́ rí kọ́ mọ́ wá kó má ṣe kí ni kó má lọ school olóòfin jẹ́ pé tó tọ́ bá dá garages a máa ní pé tó àwálá ní highest population níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀ so kìí ṣe pé àwọn bàbá yẹn wọ́n ò gbé rárá àwa bàbà rẹ̀ ẹ̀sìn ju yí pé kọmọ wá lẹ́kọ̀ọ́ kan tí ó wà sí kíni tí ó sọ di kèfèrí lọ so tí ìbá ṣe pípà táwọn Eh, aláàjì àbùlẹ̀tí adégbìtẹ́ kọ́lọ̀mbà àdígábà fún kẹwọn tí wọ́n jáde pé rárá àwa náà dá association àwọn mùsùlùmí lẹ̀ ní skul tí wọ́n ní wọ́n yá kẹfẹ́rí ìgbà yẹn ní nǹkan bẹ̀rẹ̀ sí ní change so kódà pé ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ lọ́gàn ọ̀gán ojú ọmọ ti pé tó eh, tó bá tó bá tó bá tó bá jẹ́ mùsùlùmí ojú ọmọ tiẹ̀ láwùjọ ìwọ́n mọ̀ jẹ́ kabiru ó mọ̀ jẹ́ razaki ó mọ̀ jẹ́ wàsíù wọ́n tún máa bàbá jẹ́ ẹgbẹ̀rẹ̀gbẹ̀sẹ̀ ó dẹ̀ láwọn èèyàn tó ń jẹ́ charles peter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó jáde máa tọ́wọ́ bẹ̀rẹ̀ lọ pé kí lórúkọ ẹ̀ àni adébáyọ̀ ni olórúkọ mùsùlùmí ni ìyẹn náà tó lọ́sọ́sọ́lámù wàlá àfíà kùrán pé innal muluka ìdàdẹ́kàlù kọ́ríyátán afsaduha wòjẹ́ àlú àìzàtà àlìhà ọ̀nà tí wọ́n fi gbàlú jẹ́ sinmi gíní jẹ́ àlú àìdàtà àhìlìhá àdìlà àwọn tí wọ́n lọ́lá níwáwùjọ yìí wọ́n sọ wọ́n dẹnu arinlẹ̀ báwọn òyìnbó amúnisí ṣe nìyẹn láwùjọ àwọn èèyàn tó wà literate káwọn òyìnbó tó dé àwọn àfáàní tó gbé láǹgbẹ́ ní literate kí ẹ̀rọ ṣe kíni kó lè kọ kó lè kà but tẹ́pá ní pé wà literate lẹ́sìn kí ni túmọ̀ ẹ̀ tó lè sọ english ni abẹ́ẹ̀kọ́ ni literacy is restricted to the english language ọ̀gá àti débi tó yìnbó so but ìpìlẹ̀ tó lè kọ tó lè kà ní àwọn àfáà tó wá lè kọ tó lè kà yẹn wọ́n wá sọ wọ́n dé dánú rẹ̀ láwùjọ tó ní jọba so wá dípá àwọn àfáà náà in tí wọ́n fi lè lẹ́nu láwùjọ ni kí wọ́n tọrọ bára sọ́wọ́dé nítorí àwọn èèyàn nídìí wọn mọ́ láwùjọ àwọn èèyàn táwọn èèyàn bù kátà lawyers doctors àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ìgbà tá nídà àwọn afáàní pé tí ọkọ̀ bá kú àbí èèyàn kan bá bímọ àbáfẹ́ ṣèyàwó lẹ́yìn ọ̀nà mẹ́ta yìí káfà gbélé ẹ̀ ni so lánà bàbá náà fi móríṣiríṣi nǹkan wá ipé tó tàbá wá síbi òkun yí sn náà fún wa náà ni ẹ̀ka e náà tẹ́lẹ̀ kankan dìde àwọn ẹ̀ka e e náà tẹ́lẹ̀ kankan kọ́ bá gbòó gbogbo tó wáyé bá ti wáyé mú jáde àwọn yóò mú jáde torí pé ìnàlmùlùkà ìdẹ̀dẹ́kan ló kọ̀rì yàtọ̀ àfọwáníyàtọ̀ sátọrọ bára ọjà so àwọn yẹ́dẹ̀ ń kọ́mplẹ́yìn nípa nǹkan yìí tí ẹlòmíì tún máa wò pé ah ok àwọn ọmọ abẹ́kọ́ ní ẹ̀kọ́ ẹ̀sìn ok ustaz ẹ bá mi kọ́ ọmọ yìí fún six months six months so torí pé mo fẹ́ kó lọ sí kínní kọ́mọ tó wọ primary one àti ló bí four years ní school kindergarten nursery one nursery two ìgbà ẹjọ́ pé ọmọ kò wọ primary one irọ́ ah, ìmí abẹ́rẹ̀ láti eh, kí ni wọ́n pè é náà so wọ́n tó bẹ́ẹ̀ bí ọdún mẹ́rin márùn-ún ló ti kọ́kọ́ lò kó tó wọ primary one wọ́n wá fẹ́ kí wọ́n kọ́ ní gbogbo ẹ̀kọ́ ẹ̀sìn ní six months kó ṣàánú àwọn ohun táwọn ní moral instruction tá bá sọ pé àwùjọ wa dàrú àwọn tó ti wọlé léyìí o irú èmi ń sin christian school mo lọ láàrín tàdé kọ́ náà ni wọ́n ní wọ́n ní subject ní moral instruction wọ́n sọ wọn pé kìtẹ́ bá wọnú mọ́tò tẹ̀ lágbàlagbà tó wà ń dúró náà kó wọn kọ́ àwọn nǹkan yẹn mọ́ náà ẹgbẹ́ àwọn ọmọ yẹn jókòó kẹbìrì pé àwọn subject wọn kí ni tán kọ́ ń bẹ̀ kó sáwọn nǹkan yẹn mọ́ náà lórí gbára ọmọ 19 tí ó kí èèyàn mọ́lẹ̀ tí ó ju torípúfẹ́ toró ń wá owó ara àwọn mùsùlùmí tí ó mọ̀ wá páàdì káàkiri àti pint àwọn obìnrin torípó ń wá owó kò sí tí ó kọ̀ fún ọmọ pé tó nǹkan tẹ́ ń ṣe yìí nǹkan aburú ni kọlọ̀mbà lékeọlá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ Eh, ó ti kù tí a fẹ́ sọ ìbádẹ́ ń lówẹ̀ torí àsìkò ala man lan nabiyya ba'da muhammad ibn abdullah salawatu rabbina wa salamu alayhi um, we started the khutbah by saying that there is a statement that was usually made by our fathers in those days they would say that the religion is based on knowledge and not by the intellect. You know, said this statement has its backings, its backing in the Quran, the Sunnah, and even in the statement of the companions. So we have one that is almost directly a replica of this statement. Where Ali anhu, Ali was the in-law of the Prophet sallam, and also a cousin to the Prophet sallam. So he, he said, if the religion were based on intellect, I mean, the Sharia gives us the license or the uh, that is that if you have already performed ablution and then you wore socks, socks that covers up to your ankle, or even after the socks you wore boots on it, and then you lost your ablution. The Sharia gives the license that you do not need to remove the socks again. After you have performed the ablution, just moisten your hand with water and wipe over the socks. But while wiping, you only wipe the surface of your leg. You will not wipe underneath. So Ari was saying that if the religion was based on intellect, it would have been the the the the, the, the un, underneath our feet that we wipe, not the top of the of the feet, because that's what we used to walk. So, but the religion is not based on intellect. Sean says you should only wipe the surface of your uh, wipe your your heels. So it shows there is nothing in the religion of Islam that is logically contradictory. You you cannot find anything in the in Islam that contradicts the intellect. You may find things that the intellect does not understand, things beyond what it, yes, this these are there. It's found in the deen. It's what is called ilmul ghaib, what is unseen. But you will not find something that is logically impossible, like a square circle or a, a, a three-sided triangle. Logical impossibilities are not found in the religion of Muhammad sallallahu alaihi wasallam. So, what our fathers used to say that our religion is based on knowledge. Knowledge here is defined as the opposite of ignorance. Ignorance can be two types. It may be simple ignorance, where you ask the person, What is this? And the person tells you that it is, I don't know. I don't know shows simple ignorance. The person is not is, is not claiming what he does not know. So it's very easy for you to convince him or her. You just say, okay, this is the case. But we have compound ignorance where the person assumes he knows and is not ready to listen to anybody. This is a more a more serious case. When we talk about knowledge, it is fundamental. to find in the Quran and the Sunnah Allah subhanahu wa ta'ala praising knowledge. But the knowledge Allah praises here is not the knowledge of the sciences, of the social sciences, of the arts, or the liberal arts as the case may be. The knowledge Allah is praising in these places in the Quran, as soon as you mention, is knowledge of the deen, knowledge of the religion. What am I supposed to do in this particular place? What am I supposed to do in these particular circumstances? So you find Allah, it's a recurrent theme in the Quran. Allah says, la Those who know and those who do not know are not equal. يرفع الله الذي يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجة so on and so forth. The Messenger of Allah said, sallallahu alayhi wasallam whoever Allah wants good for doesn't give him money doesn't give him family he gives him knowledge of the deen when Allah was saying that he has honored mankind well Allah says وَلَقَدْ ramna bani adam, we have honored the children of Adam to the end of the world. For وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مَا خَلَقْنَا تَفْضِيلًا and we gave them honor over and over what we have created honor in what sense in the sense of knowledge The only reason the angels were told to prostrate to Adam was not because of his height, it wasn't because of his strength, it was because of the knowledge Allah gave to him. Explicitly, you find this in the Quran. وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ Allah taught Adam all the names and asked the angels, Tell me all these things. And he said, We do not know except what you have taught us. So the knowledge that Allah praises in the Quran is knowledge of the deen. And then what is the rule on such knowledge? Scholars say this knowledge, the rule on it is divided into two. You have one word that is compulsory on everybody. It is compulsory on everybody. They call this animal hal. When I am about to start something or do something, I must know what the Sharia has said about it. I must know the rule of Allah about it. So at the point that I want to pray, I must know what are the conditions of prayer What are those things that nullify my prayer? How do I pray? This is sacrosanct. This is compulsory for me to learn. But to know above this, to be able to teach others what I do not need, this is not compulsory on everybody. It is rather compulsory on the community as a whole. So acquiring this knowledge is very easy. It doesn't mean that you have to stop your work and then decide to go and learn Arabic, decide to go and learn. If you can, then it's good. But what is sufficient to acquire this knowledge is for you to be able to ask those you feel are trustworthy. So Allah says, First alu ala dhikr in kuntum la ta'lamun. When you don't know, you ask those who know. Somebody wants to divorce his wife and he said, pack, pack, pack out of my house. You don't divorce that way, as far as Sharia is concerned. Explicitly, it comes la tukhrijunna min buyutihin don't chase them out of their houses wala yakhrujna she also cannot back out that you, your problem is too much i'm backing out no divorces are not handled in sharia that way so you have to ask somebody who knows just like when i want to build a chair i will not go to a welder you know when i want to build an iron fence i will not go to a carpenter the same way it is compulsory on me to seek out those who know and ask them when i have issues and then we have problems. When colonialism came, and then they substituted what we had on ground of knowledge with English, with the knowledge of English and everything associated with it. Those who were the honorables in society, the conscience and writers and historians of Muslim communities were those we call Afars. They were the ones who were literate those days. They were the ones who were judges. They were the ones who were secretaries. But when colonization came, and then they imposed English language, English, English language on us, those who were honorable became the lowest of the low. Allah says in Surah to, Surah to Namli, when he was uh, recounting the story of Bilqis and Sulaiman, said, Innal muluka, Bilqis was the one say? Innal muluka idha dakhalu qaryatan afsaduha. When conquerors, when colonizers came, when they come into a land, afsaduha, They will destroy the land. وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً And they will make the most honorable in that society the lowest of the low. And that was, that was what happened. People, scholars, avars, and so on so on, that were cherished in society became the lowest of the low. We only remember that, yes, one affairs existed somewhere when somebody dies, or when we give birth, or when we want to get married. Outside of those three occasions, we forget that they are existing. And literacy became restricted to the English language. And that's what it became. So some of these were restricted to beggars. Remember when you come to our vocation, that's the only point in time that they have an access to, to, to money. So, of course, when they saw this, they also devised a lot of means, some of them devilish, some of them not so devilish. To get money, since society has relegated them to the background, it's like somebody who learnt law in English language and then his country became colonized by Russia. The Russian language is different from English. His entire life becomes useless because the language of that nation has changed. And uh, we have far more to talk about this, inshallah. May Allah SWT make it easy for us to continue on this in the next khutbah. إنه ولي ذلك والقدر ali. Allahumma la تدع لنا ذنبا إلا غفرت